Yoruba numbers from 0 to 10. Yoruba numbers from 0 to 10. Odo 0. Ọ̀kan 1. Méjì 2. Meta 3. Mẹ́rin 4. Márùn-ún 5. Mẹ́fà 6. Méje 7 mẹ́jọ eight, mẹ́sàn nine, mẹ́wàá ten, again òdo zero, ọ̀kan one, méjì two, mẹ́ta three, mẹ́rin four, márùn five, mẹ́fà six, méje seven mẹ́jọ eight, mẹ́sàn nine, mẹ́wàá ten. Thank you.